wà it's a serious challenge ẹ̀yìn òhìn wọ́n yẹn ojú muhammad al-miki yìí náà kọ́mọ ní tí ọwọ́ kẹ́nẹ́ kọ́ fẹ́hẹ̀ muhammad al-miki yẹn wọn náà fẹ́hẹ̀ àbí ẹ̀rí sọ̀ndọ́wà lè pèrè náà yẹn déèsì production ti tẹ ọmọdé ọmọdé miki sí ẹni ìkókòrò náà mọ̀ nàpọ̀rọ̀ ìdàbọ̀ rẹ̀ ká da okokoro da wannan wagon miski da ka muhammad da miski ya okokoro ne ona kusa lain mallake ne after after three days after ko ya tani kuma kusa lain mallake ne da za yin mallake na ka al miski ya okokoro na jama'a sallan alaihi rahmatullah ya kana dura manyar ne ka ko dure ne kan kaman da yare kaman Ni tawa ba za ya san ni ne wasu mutakwani diameter kwan da da ne ni na bal ni ki fasa ma ba ko ni o isa o isa ti ne ni azuro ruwa ya ta implication ni ile ro ne nan ni ka isa na ni isa na ni ele ejo ni to hi to ta je wa ni Magami ni ehi ni ṣètò olùdarí mẹ́tò ní ẹ̀jẹ̀ mi àwọn tètè lọ́wọ́ ra mẹ́tò ọba ọ̀la àpá àwọ̀ra nù lè ní o ẹ̀rẹ̀kọ́ ìfẹ́ àwọn ẹ̀yẹ lẹ́kẹ̀ ní ìkẹ́ni ṣètò náà wọ́n mu náà ìṣètò náà gbọ́ ọwọ́ ká ìṣẹ́ náà hẹ́rẹ́ ọ̀hún ní ìfẹ́ rẹ̀. kuma ṣètò náà wò rà dọ́ ọ̀rọ̀ àkókò wọ̀ wata ainihin nan wallahi lazim wata alhamdulillah nka ọnọrọ ọnà ìkòmúrí ọ̀rọ̀ ẹ̀ ọ̀nyí sùúrù ọ̀fọ̀rẹ̀ wọn lọ́nà ní hanamíkì bẹ́fọ̀rẹ̀ wọn bẹ́fọ̀ta ẹgbẹ̀rẹ̀ ní ìlú ọ̀dún ẹ̀ka ẹ̀nà ọ̀la lọ́nà lọ́nà ẹ̀rọ agẹ́ni wàá wọ́n nyẹ́ lórí aláwọ̀ ẹ̀wọ̀n ọ̀ka ọ̀nọ̀rọ̀ ọ̀rá àkàtì ìdá àdúrà sí wọ́n yìnbọn rùn. ọ̀dà kí n ṣe ẹ̀kọ́ ọ̀rọ̀ kàtì wà náà wọ̀nà ẹ̀yìn ọ̀rẹ́ ọ̀rẹ́ mi náà ẹ̀kọ́ ẹ̀yìn ọ̀. ìgbà yẹn ló wẹ̀rẹ̀ kó àyìn inú wa nù. káì wàá ní kànáàkó ìyẹ̀wò yẹn náà bí ẹni ló bá nínú mi tó. Mariam. عليه السلام أنا نبي إيسا حتى لم يمسسني البشر فإني أنا رمى من ذو كان يمدى فإني لما كنت ذو كان يمدى فإني هي challenge Ìbúra náà ń sákòónà wọ́n ìkàwé náà dúró wípé àbúrò mi ìṣòro kó àmì lẹ́yìn ọ̀hún. Ṣé ní àkókò àrí you are not careful about him ní àárín? sáábìrì náà kí agbọ́n òun lòun ẹni bọ́kà lọ́jọ́ lọ́wọ́ àmì káàyín káàyín olùdáná náà anọ́kàáka ọ̀mùsá mọ̀mùsọ́lá ẹ̀dọ́nùmọ̀lẹ́ ọ̀ ẹ̀dá náà náà ẹ̀yìn fẹ́ títẹ́ lọ́sọ̀kẹ̀ ní ọmọ lọ́kùnrin sáà sínú bọ́kà wọn àti ọ̀nùtẹ́ dọ́mọ̀dé kàṣẹ́ ní adọ́mọ̀ nù lọ́sọ̀kẹ̀ náà ká ọ̀dọ̀ wọn náà máa ń dìde bí ọwọ́ àdìsẹ́ ó dàbí ojú kan tí wọ́n máa lọ nínú rẹ̀ ẹ̀ máa ẹ̀ka máa nìkan tẹ̀ ló kí láwọn ọ̀tá ẹ̀ka hàn náà sí mi sí lẹ́wọ́ kàkà ebi rẹ̀ kì í fi hàn lọ́kà bí ọ̀dẹ́ gbé tẹ́lẹ̀ rẹ̀ rà nínú ìjà ilé à nínú ọmọ ìlànà àwọn gbé tẹ́lẹ̀ ó tẹ́lẹ̀ náà ìkan náà ní ọ̀nà ọ̀sì tẹ́ yá ni ọ̀nà ọ̀sì pa yá ni ọ̀sì àgbé tẹ́lẹ̀ ó dẹ̀ kó ó eré ní kuran to man yi to da ka wa'un da afi to to re ọ̀nà òdíjẹ́ tí olóyè ní ẹ̀yẹ ẹ̀mọ́dé islam so for example tí ó jẹ́ náírà onímọ̀ náà bí ọ̀kan aláàdá national central ìjọba kàrọ̀ tí ó wọlé nǹkan ẹ̀rẹ́ ẹ̀kẹ́sẹ́ náà rẹ̀ tí ó jẹ́ ẹ̀ka fìlà ẹ̀wọ̀n ẹ̀kẹ́sẹ́ náà ń rọ lọ́rọ̀ rẹ̀ ẹ̀wọ̀n. Haka ita ma agree in haram, a gbé da sọ́ra ní yóò. Ọ hẹ̀rẹ́ hẹ̀rẹ́ ọ hẹ̀rẹ́ hẹ̀rẹ́ tí bàbá kàrìbí ní yíkú lọ́rọ̀ àbí yí yẹ kó kéke sọ̀rọ̀ àdọ́ kóńgìrì tí tí a kàṣẹ́ náà sábà ní dínà rẹ̀. Ọ̀rọ̀ àmà ní ìbúra àndà bẹ́ẹ̀ ló ká ọ̀hún lẹ́yìn àgọ́ ọgbọ́n rẹ̀ ní àrùká ọgbọ́n yàrá yóò mọ̀ bí omi tó mú nìyẹn sọ̀rọ̀ lọ́wọ́ alóhùn àdó sọ́dọ̀ ọkọ̀ lọ́wọ́ ẹni àwọn òdìbí ẹni sẹ́rì má àmẹ́tú ẹni sẹ́rì má àmàl àmọ́lì náà wọ́n kéré mú ní ìdíyẹ náà kàkà ẹ̀mọ́tọ̀ mẹ́rin àti ìdíyẹ náà kàkà èyí rẹ̀ ọ̀rùnìfáwọn náà mẹ́rin bí ìkẹ́ àbọ̀dà ẹgbẹ̀rẹ̀ wọn mẹ́ àmọ́ àyìn ní mo dé tu gbà dé tu láàárọ̀ àwọn akẹ́kẹ́ ká tutù tutù tutù tutù ọ̀rọ̀ lórí lórí àná ẹ́ àwọn àmì bẹ́ẹ̀ ni wọ́n dá wàá rọ̀ àbí bìbí náà mi tóoro aláwọ̀ máa ń yìn àwọn obìnrin kan ní ìṣẹ́rù máa mi tú kọ́ mi ìṣẹ́rù máa mi. kánàkà obìnrin obìnrin rẹ̀ kọ́ ìfẹ́ káàkó àlámi tó pánà àfàrà yìí èyí ẹ̀kọ́ ìtajà náà kún mọ́ nìhẹ́rẹ́ ni ọ̀ hẹ́rẹ́ pòrámù ní mórí nìka ẹ̀yìn kú iná náà wọn dẹ̀ ẹ̀yìn ọ̀nà àfọ̀rọ̀ ká ẹ̀yìn ẹ̀yìn ọ̀nà àtàní ọ̀rẹ́ ọ̀kùnmí kẹ́ ẹ̀yìn ọ̀nà ojú ẹ̀yìn lè di nǹkan ẹ̀yìn náà ọ̀nà ní bọ́ọ̀lù ọ̀fẹ́ òní jẹ́ ẹ̀ náà kàná mi yẹn ẹ̀yìn ìmọ̀ ẹ̀rọ kọ́ ọmọ kọ́ ọ̀rẹ́ òní ẹ̀ onye ihe onwe itu uwe akụgọ adịghị adịghị adịghị onwe itu uwe akụgọ ana m eji ọma nke kene ndị abụọ dị abụọ ma akụra kene dị aka kwa kwa e, e, e, ọ sụmanụ nụ ma anyị ẹwọ mẹrẹ àwọn náà mọ̀nà ní bíọ̀ ká ó jẹ́ káàpà wọn náà dọ̀rẹ́ ọ̀hún dọ́wà dọ́wà yìí nìyí ẹ ọ̀rẹ́ ìfúnmákàkó lọ́yà tó ọdún ní ìyẹ́tẹ̀ ní ìyẹ́tẹ̀ náà anáàna náà ní ìdá àfẹ́rẹ́fẹ́ a ìjọ náà ẹ̀yà nànyà àwọn ẹ̀nà ẹ̀yà dàn then òwe ọ̀rọ̀ fọ́dú ìka àwùtọ́ ọ̀nà mà nìkẹ́ ẹ̀dẹ́ ní ìyẹ́tẹ̀. ọ̀rọ̀ èkó ẹ̀kí problem náà ẹ̀wọ̀rọ̀ náà dàrí sí mi. mọ aláṣẹ ìkíré ẹ̀tọ́ inú bí ẹ̀tọ́ ní ìjà wa ni ìjà àrẹ dẹ̀rẹ̀ ni ọ̀yin èyí ìyẹ́tẹ̀ ló wà nyẹ́ ń rí sádùn then ọ̀nà ni anu kúrò rà àmà àwùjọ náà jẹ́ èrè rà nù. Tọ́wọ́ ẹ̀yẹ kùrọ̀ náà rẹ̀ wùtá bí wọ́n ká ká ó kà ọ́ tí níbi kẹwàá rẹ̀ ọ̀nà. Ọ̀nà lóòrì káìká ọ̀rọ̀ náà dárẹ̀ ọ̀rọ̀ náà dárẹ̀ tí èrè ni. Mo ní ọdọ̀ ọ̀gbọ́ irọ́. Ọmọ náà mo rí anamẹ́ ní ẹ̀kọ́ ni. Àwọn òkè nǹkan tuntun náà ní ọ̀ṣà ọ̀rọ̀ tí èyí ná. Wáyé wọn yóò mórí wàláhí. Wúwo èmi rẹ̀ ẹ̀wọ̀n ọ̀nà bìrẹ̀ ẹ̀yẹ ka anya náà na bìrẹ̀ ẹ̀wọ̀n ònyà pòrò pụrụ màsímẹ̀ ìdìnnà hanzọ́là rọ́dìọ̀lọ́ àánú hanzọ́là àtàgbé bányọ̀ rẹ̀ ní tóbi ní sọlọ́ rẹ̀ ṣe lọ. ọdún nìkan inú ìyẹn ẹ̀kọ́ ọ̀nyà bá àná òrùn náà fọkọ̀ hanzọ́là náà fọkọ̀ hanzọ́là náà fọkọ̀ hanzọ́là ọkà hanzọ́là ọ̀rọ̀ àbàlù náà bìtì hanzọ́là mọ̀ náà kàn náà òrùn. inda baka da bai raka subhanallah hanzu la sa kan saka wallahi na yaro munafiki sai da munafiki daka Allah ji da kan yamma ni don tumu sallallahu alaihi wasallam don tumu da mu shi da na'un don sha ban ho don ne kana kuma ba a ran nan ho don tumu yi sai ne riya don ne riya don ne ko a fi ko ya ku ne jana mai jan an asan da bin na jaru nínú àwọn kàró di lọ dọ́kà ààrẹ mẹ́rẹ́ àná lẹ́kọ̀ọ́ ń bẹ́ẹ̀ yẹn náà kò gbé mi tó nìyí níṣẹ́ mi wá káwọn ẹgbẹ́ náà ìwọ̀n ní bọ́ọ̀ àwọn ẹ̀ wọ́n fluctuate àwọn nẹ́bàájẹ́ ọmọdé wọn mí kọ́ra ní pọ́sibù ká ń mẹ́ ẹ̀ dá mi ní mo ń tó wọn tó lọ sẹ́lá ọmọ ẹ̀ yà then wàá yẹ ìdá ẹ̀kọ́ ọ̀nà zahiri su bai dauni wani wa'yan wani abin malaika wani a mere ku amma wai ka shi mis maka and they really have problem we understand uh -huh. so ọ̀rọ̀ kun sáàmì tí yẹ ní ọkùnkùn kan làmúhóyà ẹ̀ ẹ̀mù kùrán rí làmúhóyà ọ̀hà kọ̀ọ̀tẹ̀ kúsà láìra hàn làmúhóyà ọ̀hà ìkà kọ̀rọ̀dọ̀ bí kọ̀wọ̀nù and ọ̀dà kọfí ẹni lọ́la hàn ojú èrò máa ń retí ọ̀dà yẹ ẹ wọ́n àjọ wọn ló tútù àdó ọ̀fẹ́ yàn àtàn ẹ̀yìn náà nílẹ̀ wọ́n ní wà ní kú wọ́n rẹ̀ pé ojú àná àmà hẹ̀rẹ̀ ẹ̀nà ń lè tútù ọ̀dọ̀ fẹ́ ọ̀dà àdó mi wò. ẹ̀ kùmọ̀lé yẹ̀ ẹ̀yà da aiza ba ọjọ́ iye ẹ̀sẹ̀ mi adọ́rọ̀ rẹ̀ rí kiri dídí ẹ̀kùn tó bá ní ọ̀gá búrà náà

bẹ́ẹ̀ àbẹ́fẹ̀ náà ọbẹ̀ tako àtọ́ ni ó ẹ̀nà ìdí tí mo wọ́n ṣe àyà mi àyà mi ìdá iná mi èyí bí báyìí náà tẹ́lẹ̀ mi yìí ẹ̀nà ní ẹ̀yà kọ́sálà ẹ̀ àáka kọ́lá kọ́lá ẹ̀ kọ́ yẹ sálùpẹ̀ ẹ̀ kọ́ ìkẹ́ náà kọ́ àkà wà kọ́sálà wà ha kọ́tẹ́ kọ́sálẹ̀ rà wọn wọn náà wà dá tí mo yàn mẹ́rin ẹnìkan náà ní ẹ̀yà kọ́tẹ́ kọ́sálẹ̀ rà wọn èsì ọ̀n tó ní sọ̀lá ọ̀lẹ̀ sọ́lá àwọn tó ní àṣẹ́tìrà ahọ́ ẹnu iṣẹ́ tí ahọ́ ní àgbè ní túmọ̀ ẹnu kókó tí yẹ òun ni wọ́n ta tí yẹ dáhùn síta ẹ̀nà àpàmì fáfíma fẹ́ yọ ẹ̀nà àpò ìjẹ́rẹ̀ nàìjíríà yọ. ẹ̀ńdà ẹ̀ka àwọn ọmọ ìwà ahẹ́hẹ́rẹ́ nù. ìgbéni ìlú náà anyị na-ejengere kwadoro zaria uruche n'ime owó kókó ọ̀run àìkára àná ìjà mẹ́rọ kan lòún sí ìdàká ọ̀kẹ́ àníbìká òmòyí ọ̀ bá ọ̀nyẹ̀ náà náà wà nǹkan padà ọ̀fọ́lá bẹ́ẹ̀ ọkọ̀ ẹ̀sẹ̀ lè lọ́mọ nìkí nìkí ẹ̀rẹ́ ká kọ̀rọ̀ ọ̀hẹ́ ẹ̀mọ́ nìkí nìkí ẹ̀yìn wẹ̀ẹ́tẹ́ ọgbọ́n nìkọ̀ ẹ̀fẹ́ nna ya wami nyi hino jesus kodoka ano kumeza wani anigbo na badi aro no anibika muri no mayamba yenye na na hoba nko kote sala ya ko ete do mani tin do mani ni ebe ana ka ama na ko yin ndi ko na bi ni ni so se ko ni kuje ka ko ete lọ́jọ́ ìdìkò ní ẹ́ ìyàwó rẹ̀ làwọ̀ ó mẹ́sàrà pé ó bí ìyàwó wọn ìjọba فإن الناشئة الليل هي أشد وجعا وأقوى مقيلا فمن رمى الأولى فسهر الليل فعبد النوام تتقوى بمكاتب أمر يتيم ẹbí ẹ ẹsẹ etí ìlú ọlọ́jọ́ ni àwọn èlò etí ẹ kákó ọmọdé ẹ̀yà ni yẹn wọ́n káyọ̀ ní kúrú ọmọ akọ̀gbọ́n ní owó ká ọmọ ani mọ̀nà mọ̀ ẹ̀dá ọ̀yọ̀ kẹ̀kẹ́ kọ́tọ̀ alẹ́jì sọ́lọ́lá àdìsọ́lọ́m ọkọ̀ ìtẹ́kẹ̀lá lórí láàbùsọ̀ náà kọ̀ wáàni. إن الله عبد حديث نايك يا يا اتق الله حيث ما كنت أيوة واتبع سيئة حسنة امروها وخالق الناس بخلق حسن اتق الله ولو بشك التمر إن لم تجد فبكلمة طيبة اتق الله في النساء فإنكم أخذتموهن بأمانة الله واستخدمتم فروجهن بكلمة الله اتقوا الله في النساء النبي صلى الله عليه وسلم أوكا إنه هو مريض هو إيه ما كان أجانك إذا ما خلوت الدهر فلا تقول إني خلوت ولكن قولوا علي رقيب أوكا ẹkú ìyẹn ní أني wọn ọkà ẹgbẹ́ àná yìí ní èdè أنت àfẹ́ láwọn ọṣọ ọtí sọyì á ní ìlú rẹ náà ìkẹka ó wà bọ̀rọ̀ kí lè ní èlé ni. àwọn òbí kílè ayé ni wọn ní mo rí kẹ́nẹ̀. kuma bí wọn aṣọ ìlà fáàfù gbẹmọ ara mi ní èmi yẹn kuma bí wọn ìgbé ìgbé ìgbéra mi nàrà ìṣubú ẹ̀rọ o sọ̀rọ̀ ni the same word ṣe lè ṣe tẹ́ ìlànà náà ní ọlọ́wọ́ bí ṣíkì tẹ́mọ̀rọ̀ ọ̀dọ́kẹ́lẹ́ ẹ̀dá ọ̀pá ọ̀pọ̀ délì náà nìyí. mẹ̀rẹ̀ ẹ̀rọ náà wọ́n lè mú. èyí ká kákùwà ìrọ̀tọ̀ alábọ̀rọ̀ àwọn ni ká àfẹ́rẹ́ rẹ̀ nìbí bí àfẹ́rẹ́ rẹ̀ bí bí a sọ̀nà ọ̀dọ́rọ̀ àwọn nù. bí ìrù kẹ́ mo lérò ó ti mọ̀tò lọ àwòsàn lọ́m ọkà àgàkùnrin àrẹ́rẹ́ mọ̀tíyàmù bí ìkọ́rẹ́ ìdẹ́nẹ́mẹ̀ kàjìgbálì tìhámà ṣe àtúnṣe àtúnṣe àtàbọ̀nà ní tìhámà ó kọ́rẹ́ lẹ́nu ẹ̀wọ́ báyìí haka amma wannan kuma da wani wuri a haka uku rai ne a shago da ta haya ha cikin lagun da ka sifin lana wannan bijiya ne da ya mai annabi kana wa zama ta a bayan kan ne mai saman anytime na ọdún sọ àkọni ahun náà kò zó rọ nù hàn haram ìtẹ́kùn láhàn ẹni ẹni bìkọ́ ẹ̀ka ọ̀dọ̀ ṣe ẹ̀dọ̀ ọ̀dọ́ ni mo oh, oh, yí ẹ̀dẹ́kẹ̀dẹ́ ẹ̀kẹ́ akérèdọ́rì náà ń yàn ọ̀sán rẹ̀ ìmọ̀ rẹ̀ kùnà ọmọ ọmọ kúrò kíra ìlú ìnara wà mẹ́ra wà mẹ́ra ẹ̀káwó mẹ́ra àtúnṣe àtúnwọ̀n ẹ̀ka mọ̀nì ẹ̀bùkọ́lù ìnìmọ̀ ẹ̀bùkọ́lù ànáfẹ́ òṣùwọ̀n náà kéèké wọn àwọn amẹ́lìkọ́ lọ́rọ̀ sẹ́lẹ̀m ọkùnrin mẹ́wàá yóò mójú ní rẹ̀ ojú omi ni àgbókẹ́rẹ́ àmánà yàwárọ̀ pa ojú fèrè òfin yàn ni. kuma dọ́ọ̀kúrọ̀ àwọ̀rọ̀ ń ní ká ẹjọ́ náà ní afọ àwọn ọba àwọn ní ẹ̀hún nínú ọrọ̀ mi àgbókẹ́ aláhẹ̀rẹ̀ so wọn wọn yóò mọ̀rí practical yóò àá kà á kẹ́nu ẹni bí practical. wọ́n náà fún màmí ló mú ẹ̀wọ́n náà kó mọ́jà ọ̀nà dání ní màmí ló mú kẹ́nu. ẹni màmí ló mú náà bẹ̀rẹ̀ gbóngbóngbóng ẹni wà nù. wọ́n fún màmí ló mú àyìn ìdúnnà wọ̀nyí lẹ́yìn náà dání bíi àákàrẹ́ ẹgbẹ́ òkèrè ọ̀la lónìí kéèké ẹ máa bó kéèyàn bíi ìhàn wọn ẹ ẹ máa kàkó bí wàá àgọ́ ìdí ìkùnmí wọn tọ̀ wá húrẹ̀ mú ìyáhùn ọ̀kú lè kọ́ọ́lá àbí ìjà ní wọn yóò mọ̀lẹ́ bí àkàrẹ́ ten to the point dáàmú kàlà understand dáwọ̀ àbí àkàrẹ́ ẹgbẹ́ òkèrè ẹgbẹ́ jíjẹ jíjẹ jíjẹ kakú omori ìpínlẹ̀ èkó chakita ní ọ̀rọ̀ ìwé ka àbẹ̀wò nínú ìwé ní àdágbé ya sọ ìlú ẹ ń mọ wọn àti àtọ ọkà àwọn náà wọlé ti ní ìdókè ìwé jẹ ní máa ní máa ní lẹ́yìnlẹ̀ takú ányí lẹ́yìnlẹ̀ ní nké ní ẹ̀ takú à àtakú wá sí ọkà máa nà àtọ kí n bá sáà kún tó wà ní ìgbìmọ̀ lẹ́tí yóò ní ìmọ̀ mórí ẹ̀ ẹ̀ kún tó wà ní sàárẹ̀ ní takwa ni ẹni takwa náà nẹ́kùn ọ̀rọ̀ ká tẹ́hẹ̀ nínú ṣùgbọ́n ìdáhùn sọ́làbù màáìṣà takwa ọ̀rọ̀ ẹni fẹ́ ní ọmọ ẹ̀rọ jẹ́ láàánú sọ́dọ̀ mọ̀ ẹ̀rọ wakùsà ládórí kọ́ ọ̀nà ọ̀yà àtọ̀ ẹni kọ́ nìyàn àwọ̀tọ́ ọ̀nà ẹ̀rọ nìyàn ààrẹ wakùsà ọ̀la dínà mọ̀ ẹ̀rọ kọ́ ọ̀yà ẹni kọ́ nìyàn ààrẹ wakùsà ẹ̀sì dọ́wọ́ ẹ̀kọ́ máa rẹ̀ rẹ̀ rẹ̀ àwọ̀tọ́ ọ̀nà ọ̀dọ̀ mú ní kìnnìkan ọ̀ma àrẹ́ta lọ́kọ̀ hóró a nínú kó bàtà náà ìka ọ̀nì ọ̀nà ẹ̀yìn ìṣe ọ̀rọ̀ ọ̀nì dọ́nà àmàlẹ̀ tó dọ́nà fẹ́ di àtọ̀ rẹ̀ ìgbà mọ̀ wọ́tẹ́ rẹ̀ tó dọ́mọ̀ ká kẹ́ẹ́tẹ́ kọ éèrè ọ̀nà ẹ̀yìn ìṣe ọ̀rọ̀ àná nyá nìkè nínú àwọn wọ́tẹ́ ẹ̀yìn ìṣe ọ̀rọ̀ àwọn ẹ̀tọ́ kò lè rẹ̀ àbẹ̀ síbẹ̀ ọ̀nà ọ̀tà bíbẹ̀ yìí gbòòrò lórí ká àbẹ̀ dá hẹ́ọ̀ sẹ̀gbẹ̀rẹ̀ dá sẹ̀gbẹ̀rẹ̀ dá nígbà máa yọrọ kalẹ̀ lórí nígbà máa náà fà sọ́jà yìí bẹ́ẹ̀ ìfẹ́nu wà fà mẹ́ẹ̀ lọ́rọ̀ yìí islam lọ́sọ̀ ní ibẹ̀ tún máa lọ lọ́sọ̀ làgà ní ọkọ̀ yìí làgọ́ nínú máa rí lọ́ọ̀ sí dọ̀ṣẹ́ dọ́kú lọ́ọ̀kọ́ lọ́wọ́ máa ń ní ìdúró afẹ́rẹ́ ta ẹ̀rọ ìbá àfọwọ́ àdọ́sí dáhùn náà sóòrò bẹ́ẹ̀ mẹ́kẹ̀ẹ́ ìràgọ́nà dọ́hìn àná lóyìí kọ́ ọ̀nà gbàgbọ́ da takuwa kaka sun shi yau zai yawo yau da kakuwa ka takuwa ya yi kan yau ta yi mamu zanin nan ọgara ni bọbọ yìí àgọ takuwa àkókò ayò ẹnì yẹn náà ní takuwa ní ìsìnkú bọbọ ṣe takuwa àní ẹ̀rọ nìkan tó ń dọ́gba àgọ́ ìnákọ̀wé ẹ̀fọ́ dọ́gba ṣe ọjọ́ ìjọba ẹ̀rọ àní bọbọ yìí lọ́sàn ọjọ́ ìjọba ya ayé ń tà bẹ́ẹ̀ kò tọ́ ní The takwa kaka finish. In that, one of the tak takwa and the takwa in place very well. Amma nta ada ọ̀rẹ́ta ọ̀sán ní àárín ẹni hàn náà. Bẹ́ẹ̀ ká éèdì takwa èèyàn. Ẹ̀dá ìtọ́wé yà fún wa fẹ́rẹ̀ bí iṣẹ́ náà yẹ kọ́ fún takwa. Wàláhì ibi tó náà wò. Àwọn ìlú yà mọ̀ ọ̀sán ìrìn àárín takwa náà. Àwọn ìwé lè ní. ọmọ ìnáwó dọ́ ọmọdé wọn àbáyé wọn kéde sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rẹ́ sẹ́lẹ̀m ọkà ọmọ ìdúnnìyà hólùwà tó ń hábẹ́rọ́ pàtàkì ara ẹ̀ mọ̀mọ́ hólùwà àwọn ìdílé pàtàkì hábẹ́rọ́ báyà hòtò sọ̀rọ̀ yìí ni àwọn fresh. فإن الله مستخلفكم فيها أمري سيني كان يابي أدمر يابي أدمر أدمر لسان ونعم من فإنجي كيف تعملون هو من يريد يا قندفت وين أنتم تفتكوا الدنيا واتقوا النساء مما بيك يا من جميع من فإن أول فتنة فتنة بني إسرائيل كانت في النساء حقوقها ìdá máa rẹ̀ ń kátí páàpù ẹni tí bọ̀ ní sọ̀rọ̀ tí wọ́n lọ́wọ́ ọ̀yẹ́ náà ó di náà rẹ̀ wẹ̀. Kíkàdé bìtà yóò rẹ̀ rẹ̀ wíwẹ̀ hàn mọ́nu. Àdébì tí hàn mọ́nu wọ̀nyá bẹ́ẹ̀ni ní erékùn yẹn. Wíwẹ̀ àbẹ́ hàn mọ́nu kẹ́kẹ́ hìn ebi àbán àdébì tí ìyá wọn hàn mọ́nu. Nìyẹn hàn wọn nìyẹn. Because ẹ hàn mọ́nu mẹ́yà wàányọ́sọ̀n bìkọ́ ọ́nyọ́sọ̀ wàányọ́sọ̀n bìkọ́ ọ́nyọ́sọ̀ àndó wẹ́nyọ̀ ní àbánu ẹ́ ebi bí kọ̀nyákì ní òkò ní àbánu àbá ẹ̀rọ fún lọ́wọ́ ẹ̀ nà ebi ní ìfọ̀nà kọ́ àbánu yìí ni. ebi kọ̀ ní ọ̀nyá àbẹ̀bí ní ẹ̀rọ ọ̀nà ọ̀kẹ́kẹ́ nǹkan ẹ̀rọ kẹ́kẹ́ wa gẹ̀ ẹ̀hà ọ́ ẹ̀yẹ́ ló dá òye tí bọ́ọ̀ jẹ́ àwọn akóró bá máa ń jẹ́ sí mi tó tó ní iye ẹ̀ ìta wọn náà rẹ̀ tó mọ̀ ìmáa fẹ́ àárẹ̀ náà nù. ọ̀tọ̀ ọ̀kẹ́kẹ́ ọ̀tún sì pé wa àbùsọ̀ kẹ́kẹ́ mi yàn dáa dáa kó ìnàdẹ́ mi ìnàdẹ́ mi àdó ìpè yìí láti kàgbà. ẹ̀ẹ́nà ẹ̀ẹ́nà bí èrè dà ẹ̀yẹ́ ṣẹṣẹ kọ ẹ̀yà rìkì mọ́tò náà dẹ̀ ẹ̀rọ nù ẹ̀nà òde ẹ̀rọ kẹ̀kẹ́ máa hẹ̀ mọ́tò náà dẹ̀ ẹ̀rọ. so ẹja àbùjá náà dùrẹ́ ká àyìn lẹ́tù dá àkwátà hó àyìn lẹ́tù dá àkwẹ́tùpà àyìn lẹ́tù dá àkwákàlẹ́tùpà. tó bá ń dúró tìdú àkọsílẹ̀ yìí ní abẹ́ àrọ àbíkàn bọ́ màá ní ìran dọ́kọ̀ yìí ìyọnuwọ kára ọ̀kẹ́ sí àwòká àkútẹ̀ ẹ̀ẹ́kọ́ ọmọ ní nàbẹ́ ní abẹ́ yàn ẹ̀ẹ́dúgbò tẹ ẹ̀yìn ìwúrọ̀ ọdún ọ̀bọ̀rọ̀ àwẹ̀ kẹrin ọ̀nà ìrẹsẹ̀ ẹ̀rí àwọn ajá fífi bí ẹ̀kọ́ lóṣì. bẹ̀ni mma nà ká wẹ́rẹ́ mi lúkọ́ gìrìkó na ọ náà ọ gé gé kí àwọn ìgbà fà lórí wọn sà lórí ní ihu ọ̀dà mi ní ọ̀dà lọ́nà àhìyọ̀ lọ́nà àhì ìrẹ̀ hó ní ìtùkú rẹ̀ lọ́nà àhìyọ̀ wá sí ń bọ̀ ẹ̀ wọ́n àmì àtọ̀kẹ́ náà nìkan tẹ́tẹ́ ń bẹ̀ẹ̀

wọn kò tó dàwọ́ wọ́wọ́ dánù lẹ́sìn ìmọ̀ ọ̀kọ́ni kọ́kọ́ àmàsán ọ̀kọ́ni àmàsán wọn náà lè máa náà yín náà jẹun ọ̀nà ọjà hàn òdòdó rẹ̀ mọ́ ọ̀nà tí yóò dọ̀dọ̀ ní ètò ìgbìn káhùn lọ́rẹ́ kò yá hàn àbẹ́ àwọ̀ ọ̀dà ọ̀rá kákẹ́ni àfẹ́ yìí kò dọ́ hmm, náà iná ní tóbi ọ̀nà yà hàn ọ̀rẹ́ hàn àbẹ́ àwọ̀ <laughs> ẹ̀ka bẹ́ẹ̀ náà dey talk dey dey come as a cool bless so anam don wey to bin ten ne ka rid of the colleague nisu to nisu tine tia no anyi awa mi kasu ye awa mi kọ́ ọ́hún ni kọ̀tó àgwẹ́kẹ̀ awa mi kọ́ ọ́hún ni jẹ́jẹ́ àgwẹ́kẹ̀ awa mi kọ́ ọ́hún ni nkú kọ́ ọ́nà náà bẹ̀ sẹ́yìn lẹ́nu ọ̀ inú ìdò anáfíwé kọ̀ọ̀bọ̀ ní kákò àgbẹ̀ yẹn wọ̀ hẹ́ẹ̀ lẹ́yìn wọ́n ṣẹ́ hẹ́ẹ̀ lẹ́yìn náà yẹn náà ni wọ́n mọ̀ lórí wéèrè ọ̀rẹ́ wọ́n mọ̀ lórí pèrè ọ̀là wọn yára àwọn ọ̀nà àkà ẹ̀yìn rẹ̀ mọ̀ àwọn ọmọ yìí ọ̀rẹ́ wọn ọ̀dà ìkókóró bíi pé náà wà mẹ́rin àti ẹ̀dí tẹ́ bẹ́ẹ̀ ni mo lè sọ ọmọ ẹ̀wọ̀n ọgọ́nù báyìí ọ̀dà mi dọ́kà tọ́ mẹ́rin ọmọ ìlà mi èsú ni àwọn mèjì ọmọ ọkùnrin ìjọba nǹkan ọ̀rẹ́ mi náà hẹ̀ ọmọ ìmọ̀ ìdìkùn yẹn dà ọ̀gá wọ ọ̀nà àwọ̀ èsù káwọn kọ́ ní ètò mo ní ìwọ́dọ̀ àlàáfíà rẹ̀ àmọ́ ní sọ́ńdà àríọ̀ nira dé níbi ilé kíkà ní ẹ̀mí òkú ṣẹlẹ̀ dá àwọn mi ní ìrẹ́ tẹ̀mọ̀ ní òkú ní ẹbí jọ náà ní mọ́sánàdà ahmed muhammed àtà ọ̀ àárẹ̀ ìjàgbá bẹ́ẹ̀ ní ni ni níbi àgbọ̀ngbọ̀ nínú nù àwọn àgbẹ̀ yìí náà ọ̀rọ̀ náà dẹ́nu sákọ̀ àwọn olóńgbò lè pẹ́ wà wọn ní ọdọ súnmọ náà ní ẹ̀rọ nù àmọ́ dàbí ẹ ẹ sákọ̀ ẹ ẹ̀rọ náà làákà kò sákọ̀ ọ̀rọ̀ náà yìí ní ẹmọ́tà àbẹ̀rẹ̀ ní àmì sísá lọ ní àkọ ẹ̀hìn ọmọdé náà ọ̀tá omorike ene ena ariogo ena ikedo ene wa nebe ene na kije ya kusala eminye mu mu mu ne ya ko ara aro omorike na taala ka wa amma man ata ene wataqa jendi awona asibe binna mu hebo ni gele kisa ko ara ero wa saddaqa bil husna ene fasan yasiru bil yusra awona asibe binna mu hebo ni sama ko ene dokko yi da zan abo idan naka onímọ̀lì kan ló àmọ́ ní ẹ̀rọ náà ká ẹni ẹ̀ẹ́sẹ̀ ẹ̀ẹ́sẹ̀ ẹ̀ẹ́dìrẹ́ tó lè nínú. ọ̀dọ́kì ìgbà tó ń kàn ní ẹ̀dọ́ ọ̀hẹ́rẹ́ bíi tèbè yọ bẹ́ẹ̀ ìgbóhùnmọ́ra ọ̀dùnà múmúmọ́ra mi. sẹ̀bí lè yé sọ̀rọ̀ ọ̀lẹ̀ yé sọ̀rọ̀ yẹ sọ̀rọ̀ wọn náà dùkúrò jẹ́nà wọn náà bọ̀ mí àbá ètò náà. kàbíkà kan ní kẹ́kọ̀ọ́ inṣàlá tààlà mo lè fi níbi àwọn just two questions question yẹn nínú question yẹn nínú àwọn program náà ní pé special program and ẹ yìí wẹ̀ ṣẹ́ náà nìkan náà ọ̀sán náà mi ajé mi ọ̀sán náà mi ọ̀ more than that ó kọ́ ní ìmìíràn wá àwọn sílẹ̀ ọ̀sán ìdílé kàwé yẹn ní ìdí ẹ̀yìn wọ̀ ẹ̀yìn wọ̀ sí ẹ̀yìn náà nyẹ́ ká ọ̀rọ̀ náà kan sọ́yìn nílé àbújá nílá àbúlé kumán ilé ìwé wà ráàrù yẹ́dà kákó ní àwọn èèyàn ilé ìwé ráàrù àfẹ́ anígbìmọ́sà ní èyí tó náà náwọ ẹ̀lẹ́ni onáhùrọ̀ gbogbo àwọ̀ ẹ̀lẹ́ni onáhùrọ̀ láàrú àwọ̀ ilé ìwé yẹn ya kó mu ní àwọ̀ tó bí ìnáwó nígbà ni bí àná bàtí náà wọ́n mú ní àwọ̀ àbúkà kàzá èyí lè wé lè wàláyé yéé nyẹ mọ̀ ní mọ̀lẹ́ à wọ́rọ̀ àkó wọ́rọ̀ àbẹ́hìnì wọ́n àkó ọ̀rọ̀ àbẹ́hìnì ọmọ dọ́kítà tó yá ha yóò tó àti ìlànà ìfẹ́ yìí àti wọ́n nyẹ mọ̀ ní mọ̀lẹ́ ìdè wọ́n yìí yá ọ̀ ọwọ́ pé nyẹ mọ̀ ní mọ̀lẹ́. ahmed muhammed alahi kọ́nà mìíràn ó ti rẹ̀ bọ́kà mẹ́rin kẹ́ ẹ̀wọ̀n jẹ́ máa nyẹ́ ẹ̀wọ̀n mi tú àdàwádọ́ ayé jẹ́ náà kuma ya ne ya mun muri ala bare da su ne ya mun muri idan wan awo kuma ka ko ayi ni na ta na ko fara da mun ne shi da mu wannan zakar na ko ka bi da na kai cannot even feel the fly ya wannan da yi shi wa ko na kun yi shi ne ne ko ro bọ̀tò ìlú ọmọ ẹni rẹ̀ wá ẹjọ́ ọ̀kálọ́tì náà bùkún yóò ọkọ yà káwọn ń náà àgbọ̀ rẹ̀ wọn náà ẹni yìí sí ìbọn àdáka ka òsì àmàyí nàìjíríà wàláhì àbọ̀lọ̀ báyà ọ̀rọ̀ ló ní ìlú. ẹ àná ìjẹta ẹni tó ti àmà mi ẹ̀yẹ ní ọmọ yìí dáàbò bí ní ìlú yìí ní ìdáhùn ni ànàlá àbọ̀lọ̀ mi yìí dáhùn ọmọ yìí lòmù ní mẹ́ta ìwádìí bí dáná kọ nínú àwọn ọmọ yìí náà wọlé ìdáhùn ọmọ yìí. ní ọ̀dà tí mo wọ̀ yìí bí ọ̀rẹ́gbọ̀n mi fẹ́ mi yìí ṣe àárín kàní sísè àtúntò n'aka orí ẹ̀ka ní báàbdé báàbdé ẹ̀kọ́ ẹ̀ nàmọ̀rọ̀ ọ̀rẹ́ àrùn ọmọ náà ọmọdé tù ẹ̀ dàkàwá ányá mi nìyí nìyí ẹ̀ dàkà ìhẹ́ náà ọmọdé tù ìmọ̀rẹ́ wà rí pàǹkì kó ìmọ̀ ní pàǹkì ìgbésẹ̀kọ̀ ọ̀ka ara arìnrìn olóòpọ̀ yẹn ọkọ̀ ẹ̀dà kan ló ká happy birthday to you how old are you now i'm a young girl today i'm a young boy today happy birthday to you wọ́n òun lè wẹ́dà ká máa jahan náà ẹ̀rẹ̀ yẹn máa náà jọ ọ̀hún ẹ̀rẹ̀ yín ẹ̀kẹ́kọ̀ọ́ yọ̀ náà dọ̀ fi ṣáwẹ̀ ẹlẹ́yìn ẹkú èèyàn náà ẹ̀dàkọ̀ ọ̀dọ́ dáyìn náà fúlẹ̀ náà kò ka àwọn onímọ̀ rẹ̀ kò wọ̀ ẹ̀tọ́ mọ̀rẹ́ rà rẹ̀ ti ra ọ̀nà ẹ̀tọ́ ẹ̀wọ̀n nílẹ̀ mẹ́rin ẹlẹ́yìn bẹ́ẹ̀ kìí sẹ́nu ọwọ́ ní sọ́ọ̀rì dọ́gà ẹ̀rọ ẹlẹ́yìn náà kòkòrò àná ìhẹ́nu ọ̀dọ́ ọ̀gbọ̀rọ̀ bá kòkòrò àná màdúrà àbẹ́sẹ̀ dọ́mà ní ìlú èyí láti ẹ̀nà iná náà tọ̀ hóra nì báàkó àmọ́dọ́gà kọ́ ọ́fíìsì kí máa mọ́ ojú ọ̀dà ń dákọ̀ àwọn ohun tó mọ̀ ní dákà bá dé ohun tó mọ̀ ní nǹkọ́ la abẹ́mi lẹ́yìn ní islam abẹ́mi lẹ́yìn ìfẹ́ ìjìyà kẹ́lẹ́ nínú ní islam nínú ọ̀dọ̀ ọ̀họ́rẹ́ o. ẹni náà wọ́n ní ọ̀ ìjẹ́ ẹ̀kọ́ ìjẹ́ náà ká anabi anabi muhammadu sallallahu alayhi wa sallam. كأحمد لم ينشا ولا هو ينشا النبي محمد كأنبي ما كأزاي من وان دا أزاي من وان ha a ni ba di ẹna ọjọ ya ni ma ni na ọma ni ẹna ọka kàmẹ so òhun yẹn na ni anabi sallallahu alayhi wa sallam ọka ọ ní sáwẹ ẹkú sáà ní múndé náà ilé ìbílẹ̀ mi èyí ni wọ́n sẹ̀ kó ọ̀nà ìkẹ́ àwọn èyí ni wọ́n sẹ̀ àbúrò kẹ́kọ̀ọ́ yẹn náà fún mi kó ìmọ̀lẹ́ bóra ni ọ̀yà sáà èyí ni wọ́n sẹ̀ àbúrò kà níbi ọ̀ sáà èyí ni wọ́n sẹ̀ ìmáàmù dídí o abẹ́ àbọ̀ ni lẹ́kẹ̀ẹ́ gbọ́wọ́ ẹ̀kọ́ ìnáyẹ̀ ti mọ̀ nà ti dùn ọ̀rẹ́ sáà ilé ìfẹ́ yóò fi

three is my birthday seven don need káwá jẹ́ ajé ni mi first october first first november first october first november àmà ọ́ ṣìǹkìtì first november àmà ọ́ ilé ìgbà ọ̀rọ̀kọ̀ bá fi ń kiri ní ìlọ. àti ìfẹ́ sí ní èrí ìgbésẹ̀ náà náwó ya ẹ̀ káwòrò kọ̀rọ̀ jẹ́ ajé ní fọ́ọ̀tù yẹn bá a mọ̀ ọ́.

one point twenty billion ọ̀nà ìjọ ààrẹ èrò ti lọ́kàn o one point twenty billion ọ̀nà ọ̀nà ọ̀hìn kùránù láti ní malabi lánàá malabi bá àrọ kùránù wọn àpọ̀lẹ́ náà sọ̀rọ̀ ní malabi sẹ́kẹ̀ náà bá rẹ̀ ọ̀ káwọn kùránù kẹ́yìn ọ̀nà àká kùránù ọ̀rọ̀ ní malabi ìdúgbò ọ̀nà ránù ká na náà ní ọ̀rọ̀ tó kùránù ní wọn tó mú kùránù ní sọ́nsọ́n náà ká ẹ̀rọ ọ̀tọ́ ní ìwẹ̀ nínú tí wọ́n lásì ní. káyì sáàrù máa lásì ìyàdá mẹ́ ẹ̀kí sọ́sọ́ lọ́rọ̀ ẹ̀kọ́ ẹ̀ ní mo lọ́dọ̀ ní ìṣàyẹ̀dẹ́ kò tíra ní wọlé dàmọ́ náà tẹ̀lẹ́ yàtọ̀ expenditure ara income expenditure wà náà ká company ọ̀rìn income and expenditure bẹ́ẹ̀ má ìgbàlá ní mo lẹ́jọ́ náà ẹ̀yà àràdà kí wọ́n náà yọdọ̀ sùn lẹ́yìn ọmọ gọ́ọ̀mù ẹnu ìná kẹ́yìtì àmà dìgbà lẹ́sẹ̀ ní yàn income outcome go come front back come tí àwọn yìí máa ń dà kẹ̀lé ń bọ̀ ọ̀ṣẹ́ ọ̀ẹ́wù káwọn ní sísá náà ìmọ̀dá sí ìyẹn náà mi bá dé láàyè ṣé ìjìlá kẹ́nà rẹ̀ àárín kàá kó mú ní àwọn èèyàn even every second náà kò ní kó abára alhamdulilayi. wọn kà alhamdulilayi ni wọn àti ikú mo ní àwọn àrùn ìlú ìpínlẹ̀ náà na á máa ìlú ọdún mọ́lì kà máa ń kọ́. wọ́n nù wá ẹkú ẹ̀ náà wà á mi sọ́rí ẹkú ẹ̀ náà wà mi bá dé hàn bí ẹkú ẹ̀ bá ní ẹ̀sìn àìká ìná náà rà wọ́n ní bí náà nù. bá ti dé àwọn ní gbogbo ọ̀pọ̀ ẹ̀sán wọ́n mọ̀ ẹ́ kàrí ara ni wọ́n náà wọ́n ha ẹ̀hún ni wọ́n ká tó bá dé ẹni hàn náà wọ́n wáyà ni ọdún bá dé dẹ́ẹ̀dì sọ́lá ọ̀rọ̀ wọ́n àti ká dàrá dọ́wọ́ rẹ̀ òkè ká dàrá rẹ̀ ẹ̀ ọ̀nà bóyá náà kí wọ́n yẹ̀ sọ́kọ̀ ẹ̀kọ́ dàrá rẹ̀ ọ̀rọ̀ akọ̀nà bá dé dọ́kà tọ́ wàá ẹ̀ dọ́kà ní ká wàá mẹ́ ọ̀rẹ́ àtọ́ dàrá ẹ̀ ọ̀rọ̀ kò yà wà fún ọ kò ó kò bẹ́ẹ̀ jẹ́ ọ̀rùn náà wàn rí ọ ọ̀rọ̀ ìfún àkàkọ́ bàtọ́ màá rí ọ̀nàdà ọ̀nà kàkà ibi bá dé ọ̀rùn kàkà mẹ́kọ̀ọ́ rẹ̀ ẹ̀dá mi ṣe náà ọ̀rọ̀ ti sábà ọ̀dẹ́ ká òkú mú rí ọ̀dọ́ sábà ọ̀rùn àfihàn ká ibi bá dé wà ọ̀nà nọmba náà nàmú kọ́lá yín náà ẹ̀yìn nìyẹn ana wọn nọ dọ́ ẹ̀yìn kọ́jú ẹ̀ ọ̀nà àwọn ní ìdó ní òkè ọ̀nà ọ̀nà náà kìtà ọ̀sùn náà náà kọ́ jíjà ní láti because ọ̀nà ẹ̀yìn wọn rí kúrò ìbọ̀ àbọ̀lù náà sábà òkè ní bá dé ọ̀rìn ẹ̀dọ́ òjì ẹlẹ́sìn náà rí àkọ́mọdé rẹ̀ ọ̀tá àwòsọ́fà ẹ̀yẹ ẹ̀wẹ́ ìmàlẹ́ ka ọ̀rọ̀ yà lọ́nà kẹ̀kẹ́ ní amádà ẹ̀kọ́ ní ilé ìlú fọwọ́ kí ní ilé ìlú aka èzìká ọ̀nà bọ́ọ̀ náà kó mo rí rẹ̀ kan àwọn tí èzìkọ́ nà mí ṣe problem man ọ̀nà ní kẹ̀kẹ́ ní ìlú ama ẹ̀kàrẹ́ kẹ̀kẹ́ ní ọkọ̀ kọ́ ọkọ̀ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ so ọ̀rọ̀ mọ̀ ni ọ̀lọ́hìn ومدرنا وتعالى ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله ومنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء فإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكون أمثالكم. bẹ́ẹ̀ ni náà mú un bẹ́ẹ̀ mú un bẹ́ẹ̀ ni náà mú un bá àwọn ẹ̀sán bẹ́ẹ̀ ṣe mú un. àwọn ìkùnú ìkọ́ ayé ni kò ó lè ṣe yìí ọ̀nà àwọn ẹ̀sán ẹ̀wọ̀n náà wọ̀n ẹ̀sán ìwọ̀n náà ṣe yìí. mo rí owó ayé ni ni wọ́n mú àwọn olùkọ́ ní omori omori pisan ọ̀nàfẹ́ wọn ni ọmọrí mi ọmọrí mi rí jùlọ dọ́fẹ̀ wọn ni àwọn mọ̀tàkùn yà ẹwọn nínú ẹni ní ti yéèwé ni ẹwọn náà nẹhẹ ẹni wàá ẹyìn náà lakẹ nẹ ẹni ti yéèwé yéèwé ẹni tẹtẹ wọn lọ káwéèrè wàá bá dàmọ́ tó mi kó ẹ̀kọ́ mọ́ nǹkan ni ká ẹ̀rẹ́ ni màmá rẹ̀ náà tẹ̀ ní àrẹ́kà ní kìhánà kàtó màmá rẹ̀ náà tẹ̀ àrẹ́kà ní kìhánà kàtó àrùn náà dá wọn ní ọ̀dàrà wọn náà wàá ní kóró kẹ́mi dá ká àbẹ́ àtọ́kẹ́ ẹ̀rọ káàkóró kẹ́ náà wàá rẹ̀ ẹgbẹ́ ìtìjìtì igbó about two years ago igbó sí àwọn ọ̀dọ́ nìkan ẹ̀họ́ àwọn ọ̀dáná sí one one million naira orí ìdásọ́rù ní ti èrè lẹ́yìn oṣù dáka young boy ẹ̀kẹ́ ọ̀nà sí one two ìdáàmì lọ́kùnrin ní tí ó kìí ṣọ̀tà nàmà. tí wọ́n lọ́nà nìka wéèrè èkúrò ìwé after september eh, september eleven kó ìyá ìwé two thousand and two ọ̀nà mẹ́rin two thousand and one good after september eleven before september eleven the whole us mark us I go anagota something country mark and run then usa united states of america the whole seven lawyers can everything in there were seven lawyers seven muslim lawyers akumuni another lawyer and ehimba can everything in after six months And after September 11, uh, 11 uh, attack or shock on our eh? eh, after six months, that is 700 and something missing lawyers. The same man, the common leader of Russia can come here. Say that today is just the best way in Islam. Well, you know now, I don't want to die car and hang. Or show, or show the road. Opposite the surface, where they? Uh, right. You're in the one wọn náà nọ́ọ̀rọ̀ mọ̀ nínú dáa ọ̀dọ́ nǹkan àwọn kẹ̀kẹ́ ọ̀ ọ̀ máa ń kọ́ ọ̀pọ̀ kẹ̀kọ́ náà wọ̀. ọ̀pọ̀ ìlọ ọ̀gá sẹ́kì hàn kẹ̀kẹ́ kẹ̀ ní káàpù ni. ẹ̀kọ́ náà rẹ̀ dídá ìka bọ́ọ̀lù àwòrán ìka áá pèrè kẹ́nẹ̀. pèrè kò kọ́ yàn kẹ́kẹ́ wọ̀láhì pèrè kẹ́nẹ̀. pèrè kò sáà kú inú sílẹ̀tọ́ alìmọ́ràn onígbọ̀nà ọ̀tàlá ọkà yẹ̀fẹ́rì ohun ilẹ̀ makirọ̀tì mi rọ́bùkún lẹ́yìn ní bẹ́ẹ̀rẹ̀ ní ṣe ojúrere ndé múrí àná ẹ̀rọ ìwé ilé ojú ilé ẹnìkaná kò lójú iná ẹ̀ sí nìmánu kò nyára nínú ọ̀nà ẹ̀rẹ́ nà hẹ́yìn rẹ̀ wà wá jí ní bí ọ̀rọ̀ àhàn bìkẹ́fù lẹ́yà wà nyàmọ̀tọ́ náà ọmọlára kan owó ìwé ọ̀rọ̀ àfẹ́gbé àwágé a ẹ̀hún náà wọn kọ̀ ẹ́ tẹ́nu seven thirty do àwọn akásá hèrè sẹ́dẹ̀ ìkọ́jọ́ seven thirty bí wàá fún yín tó kàn wọ́n àwọn ọdún ààrẹ ẹ̀mí ẹ̀mí èrè wọn là ní ikọ̀ wọn là jọ mímu. àmọ́ ẹ̀yìn táì máa náà záwọ̀ bí wàá fún yín tuntun sọ́mọ́ máa tẹ̀lé àfọ̀mọ́ nìyẹn ìyẹn ṣètò ọ̀nà ọ̀hún ẹ̀rọ ni àti àwọn ìgbẹ́ ẹ̀ka bí ẹ̀mọ́lẹ̀ ọ̀rọ̀ àrọ̀ ń rìn ìgbà. amurka ha yi ne yin da wani ɗari ko je ya da wani kamar ki asa ne wa jannatin a zo ka jannatu ne ardu has samawati wal ard aw ganasna ka abada mahin ba ta ce ka iddat liman lil muttaqin kai ki ja ka zan yana ki ne mahin da ni